ìtajà kéékèèké wa jẹ́ àwọn àyè kan táwọn oníbàárà move lè lò láti lọ gba owó tàbí fi owó sí tàbí fi ránṣẹ́ sáwọn èèyàn wọn láti ilé ìfowópamọ́ wọn move money ẹgbẹ̀rún lọ́nà mẹ́rìnlélọ́gbọ̀n àti igba ó dín méjìlé ní ogún ni àwọn oníbàárà tí a pín káàkiri orílẹ̀-èdè náà. kẹ́ ẹ tún darapọ̀ mọ́ ètò yìí ó di dandan kẹ́ ẹ dáhùn sí ìbéèrè àti ìfọwọ́sí ìwé pẹ̀lú wa tẹ́ ò rí gbà ní àwọn iléeṣẹ́ mọ́nì láì san kọ́bọ̀. a ó nílò ìwé ìdánimọ̀ pélébé yín káàdì ìdàntìtè tàbí tìrìnàjò passport àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ èyí tí ìjọba mọ̀ nípa rẹ̀. ìwé ìjẹ́rìí owó yín registre de commerce pàápàá jùlọ ìwé tó júwe ilé ìtajà tàbí ibùjókòó iléeṣẹ́ yín. bákan náà nọ́mbà ilé ìfowópamọ́ ìfìyín. láti bá olùgbaninímọ̀ràn wa sọ̀rọ̀ ẹ tẹ òǹtẹ̀ ẹ̀jọ láti gbọ́ àlàyé tó kọjá ẹ tẹ òǹtẹ̀ ẹ̀sán láti padà sí ìpele tó kọjá ẹ tẹ òǹtẹ̀ òfo.